lágbára ọlọ́run bá a máa bára wa sọ̀rọ̀ lórí àkọlé kan tá a pè ní mawqifu ahli sunnati wal jamaa mina ruqyati wat-tamima wat-tiwala ìhà tí àwọn ahli sunna wal jamaa tí a kọ sí kéèyàn pawọ́ fọ̀ ògèdè àyájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà àtẹ̀mímà kéèyàn ó so gbẹ́kúdè márùn wàtíwálà àti kéèyàn ó ṣe oògùn fẹ́ràn kóbìn kọ́sà máa gba tèèyàn kọ́kùnrin kọ́sà máa gba ti ìyàwó rẹ̀ eléyìí ni ohun tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìjókòó tòní lágbára ọlọ́run láòkọ́ náà a máa kí nǹkan tí ń jẹ́ àrókíà tẹ̀míìmà àti tiwálà rókíà tó bá ṣe pé tí sẹ̀ríà tó fọwọ́ sí ni ó ní kéèyàn jẹnu wújẹ́ wújẹ́ kéèyàn lo àwọn àyà alukur'an àbáwọn àdúrà tí wọ́n gba ìgbà wa rẹ̀ látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fún ìwòsàn lórí àárẹ̀ kan èyí tó ṣe pé ó fínra nínú àgọ́ ara ṣùgbọ́n tẹ̀mí màá tiẹ̀ shay'un yu'allaqu 'ala al-awladi min al-'ayni òun náà ni àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tí wọ́n pò pọ̀ tí wọ́n dì pọ̀ tí wọ́n wà á so mọ́ ọmọ kéékèèké lọ́rùn torí kíni torí kójúkójú kó má bàa wa al-Khalkhali ìgbà táwọn tí ń sọ nípa tàmáìm wọ́n ní jámù ló jẹ́ fún tẹ̀mí mà yẹn pé tẹ̀míìmà tamayim ní tàmáyìm ẹni àwọn tẹ̀míìmà kí wàá ní tí ń jẹ́ bẹ́ẹ̀ má tó àlàkù bí àlàkì sìbìyàn min àìdọ́ọ̀min lè dáfà ilẹ̀ àyìn ó ní bí egun àbáwọn nǹkan míì náà léyìí tó ṣe pé wọ́n máa ń so máwọn ọmọ kéékèèké lọ́rùn torí kójúkójú kó má bàa wò wọ́n bàbá tiẹ̀ wàá mú ìdájọ́ wá lẹ́yìn rẹ̀ wọ́n ní wàhálà mani hiyun ani o eléyìí ntọ́lọ́mọba tó ṣe léèwọ̀ ni o látàrí wípé ládàáfíà ìlàlọ́ kò sẹ́ni kankan tí máa ń dáàbò bò ni kò sẹ́ni kankan tí èjì kí aburú kó ṣẹlẹ̀ sí ni yàtọ̀ sí ọlọ́run wàlá yutlabu dáfún alimọ́ọ̀dẹ ìlàbílà ní tí bá ń yọ ni lẹ́nu tí ń dani láàmú lágọ̀ọ́ ara a kì í wá ìwòsàn lé lórí a kì í wá ìtúsílẹ̀ kó ń bẹ pẹ̀lú nǹkan kan yàtọ̀ sí ọlọ́run bá tàn án àbáwọn ọkọ Ọlọ́run àbáwọn ìròyìn rẹ̀ ìyẹn jẹ́ lórí àtàmáìm tàbí tẹ̀míìmà ìkẹta ni àtiwálà tiwálà bí Abdullahi ibn Mas'ud tó gba hadithi wá bí ó ṣe sọ nípa ohun tí ń jẹ́ tiwálà ó ní shay'un yasna'unahu yaz'umun annahu yuhabbibu al-mar'ata ila zawjiha ó ní ní tó ṣe pé àwọn èèyàn máa ń ṣe nǹkan yìí oògùn ni nígbà tí wọ́n bá ṣe tán èrò wọn ni pé yuhabbibul mar'ata ila zawjiha yóò jẹ́ kí ọkọ kó máa nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tàbí kíyàwó kó máa nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ nípa àtiwálà baba wa ibn hajar kọlọ̀nkọba ní kẹwọn baba ní àtiwálà bikasri almuthanna wa fathilwa walam mukhafafan shay'un kanat al-mar'atu tujlibu bihi mahabbata zawjiha wa huwa darbun mina sihiri. baba ibn hajar wọ́n ní tiwala pẹ̀lú káfún ta ní wásẹ̀lẹ̀ ìsàlẹ̀ káfún wáwò ní fatia láàmù náà kò náà gba fatia tí ò ní ní ṣẹ́dà lórí wọ́n ní nǹkan kan ni léyìí tó ṣe pé tóbìnrin bá ṣe nǹkan tán yóò fi máa rí ìfẹ́ látọ̀dọ̀ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ó máa nífẹ̀ẹ́ sí i tí wàhálà yìí ogun fẹ́ràn yìí dọ́rọ̀bà mìíràn sẹ́hẹ̀rì ìran kan ló náà tún jẹ́ nínú oògùn nínú ìdá nínú àṣàṣì nínú èdè ìtòbí fi máa ń di ọkọ rẹ̀ tàbí èdè tíyàwó ti fi máa ń di ọkọ rẹ̀ kí wàá ní ìdájọ́ àwọn tá a kà á lẹ̀ yìí níkọ̀ọ̀kan èjèèjì yálà àrókìá ni tàbí àtiwálà tàbí àtẹ̀míràn kó tó di pa gbé ìdájọ́ kan abómi kalẹ̀ lórí eléyìí mo fẹ́ kó yé wa wípé oríṣiríṣi hadith ńlọ́wọ́ látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam àwọn hadith yìí àwọn kan nù rẹ̀ ó ń sọ fún wa pé èèwọ̀ ni kéèyàn ó ṣe rókíà àwọn kan sì mẹ́mẹ́ ti ń sọ pé ẹ̀tọ́ ni kò sí ní tó burú èèyàn lè ṣe rókíà nígbà tá a bá ka àwọn ọ̀rọ̀ yìí tá a gbọ́ yé dáadáa tán n táwa fi kéjì rẹ̀ náà ni pé ọ̀rọ̀ táwọn afa tí wọ́n sọ lè lórí èwo ló wá tẹ̀wọ̀n jù á tún wá ṣe àlàyé rẹ̀ àti pé kí ni májẹ̀mú rókíà ètí ọ̀tọ̀ súnà ẹ̀jẹ̀ abẹ́ lórí àwọn hadith ètò ń sọ pé rókíà o èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ bá wọn dọ́wọ́ lé jaabir kọlọ̀nkọba ni yọnusi ó gba hadith wa òní náà rasulullah sallallahu alayhi wa sallam ani ruqa rawahu muslim jaabir kọlọ̀nba ni yọnusi ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé èèwọ̀ ni rúkìá èèwọ̀ ni kéèyàn ọ̀tá ò dáa èèwọ̀ ni kéèyàn ọ̀jẹ̀nu wújẹ́wújẹ́ sí nǹkan bóyá ọ̀fọ̀ lọ́pa ni bóyá ògèdè lọ́pa bóyá àyájọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú hadith mi ètí bàbá wa alihakim hakim tí a gbà wá tí wọ́n ṣe àlàyé pé hadith náà hadith tó lálàáfíà ni wọ́n gbà látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé inna ar-ruqa wat-tiwalata shirkun dájúdájú kéèyàn ò ṣe rúkìá kéèyàn ò jẹnu wújẹwújẹ kéèyàn ò ta òdá àti kéèyàn ò sóògùn fẹ́ràn sóbìnrin shirkun èèwọ̀ òní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ́ Uqba ọmọ Amir kọ́lọ̀nkọ́ba ni yọnu sí òun náà gba hadithi wa olùjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé man allaqa tamimatan fala atamma Allahu la wa man allaqa wada'atan fala wada'a Allahu la ẹni yòówù tó bá so gbẹ́kúdè márùn tó kọ́rọ̀ ọ̀hún kọyanjú tó kọ́rọ̀ ọ̀hún kó pé fala atamma Allahu ọlọ́run ò kọ́rọ̀ rẹ̀ ò ọlọ́run ò ní pé ní tó torí ẹ̀ sí kò ní pé fún. wàmọ̀nà àlàkọ̀ wọ̀dà àtàn ẹni yòówù tó bá fi wá dẹ́rùn tó bá fi sọ́rùn kó lè bá a mú àìlera rẹ̀ kó lè bá a mú kúrò fàlàwọ́dà aláwòláwò ọlọ́run ní bá a mú kúrò. bàbá wa hakim àwọn ni wọ́n gba hadithi wa wọ́n sì sọ pé sahihul isnad ẹni pé àwọn tí wọ́n gba hadithi yẹn wá mùṣemùṣe wọn ọgbà mùṣe. wọ́n kó bá wọn amir òun náà tún gba hadithi mi wá an rasulallah sallallahu alayhi wa sallam akbala ilayhi wafdun wakọlbaya àti sàtàn wa amsakan wahid wọn làwọn èèyàn mẹ́wàá kan wọ́n dé bá ànábì àmọ́ ẹ̀wá yìí ànábì gba bẹ́yà ó ṣe bẹ́yà fáwọn mẹ́sàn-án nínú mẹ́wàá yẹn ni wípé wọ́n wá ṣe àdéhùn àtìlẹ́yìn tó gbangban fànàbí pé a máa bọ́ ọ ṣe ẹ̀sìn ìsìláàmù nígbà tára dẹ̀ wá àbára nígbà rírí jẹ nígbà ìríjẹ ìsìláàmù yìí a máa ṣe pẹ̀lú rẹ̀ òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá ànábì tọ́ bọ́wọ́ pẹ̀lú mẹ́sàn-án nínú afẹ́nìkan ẹnìkan yìí fakọ́lù ya Rasulullah àwọn ìwà bíi ànábì léèrè wípé bàyà àtàtìs àtàn wà àmsàkta àníhàdà kí lẹ́ ṣe eléyìí tiẹ̀ àwọn mẹ́sàn-án nínú mẹ́wàá àwọn mẹ́sàn-án nínú wọn gbogbo wọn ńlọ gba ọwọ́ wọn wọn gbọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ànábì ọ̀bọ̀ wọn lọ́wọ́ lórí àdéhùn pé wọn ò ṣe àtìlẹ́yìn fún nídìí ẹ̀sìn kí lẹ́sẹ̀ tẹ́lẹ̀yìn tiẹ̀ ànábì wa sọ fún ọ pé ẹnà àlẹ́ yìí tẹ̀mí ma ànábì ni a sẹ́yìn ò rí pé ó so gbẹ́kúdò ó so márùn ni fa arsala yadahu wa qata'a bánàbí sì náwó sínú lọ́ba já kúrò lọ́rùn rẹ̀ lẹ́yìn náà ànábì wa ṣe báyà fún wa qala ànábì wa sọ gbólóhùn pé man allaqa tamimatan faqad ashraka ẹni yòówù tó bá so gbé kúdè márùn irú onítọ̀hún ó ti di ọ̀ṣẹbọ bàbá wa hakim ńlọgba hadith yìí ńlọgba wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ahadith ìtọ́ wa látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam. àwọn hadith míì àwọn náà tún wá wá léyìí tó ṣe wípé wọ́n ń sọ fún wa pé kò sí ní tó burú èèyàn lè ṣe rókíà nínú hadith èyí tí màmá wa Aisha radiyallahu anha tí wọ́n gbà wọ́n ní amaroni rasulullah sallallahu alayhi wa sallam an ast an astarqiya minal ayn anabi pamilase ó ní kí n máa ṣe rúkìá torí ojúkojú kó má bàa wò mí adífi muttafaqun alayhi Buhari àti Muslim wọ́n fẹnu kò pé ọ̀rọ̀ tó lálàáfíà ni màmá wa Ummu Salama kọ́lọ̀ ń kọ́ba ní sí màmá wọ́n ní anabi sallallahu alayhi wa sallam rọ́ọ̀ fi bayti jariyatan wọ́n náà níbi rí arábìnrin kan nínú yàrá wọn wà fi wajhiha safa'a níbi ojú rẹ̀ àmì kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí ń jọ wípé àwọn ayé àwọn àǹjànú wọ́n ti sàmì sí lára ojúkójú ó ti wò anabi wa sọ pé istarukula ẹ ṣe rúkìá fún arábìnrin yẹn fa inna biha nadhara torí pé ojúkójú ó ti wò ó àdéhìfínà muttafaqun alayhi sọ́nà hadith yìí àyètàlá ọ̀kọ́ ànábì faramẹ́ kí wọ́n ṣe rukia. Awfu ọmọ Malik kọ́lọ̀mbà níyọnu sí olùlọ́ba níbi pé eré òjíṣẹ́ ọlọ́ọ̀ba kunna narqa fil jahiliya narqi fil jahiliya a máa ń ṣe rukia nígbà àyèmọ̀kan eré òjíṣẹ́ ọlọ́ọ̀ba kí Islam ò tó dé fakulna ya Rasulullah kayfa tara dhalika kí ni tó rí sí rukia èyí a máa ń ṣe fakọ́lù anabi wa sọ fún pé àárẹ̀dọ̀ aláyà rẹ̀ kọ̀ọ̀kan rúkìá yín tẹ̀ máa ń ṣe ẹ̀nà hàn mí ẹ jẹ́ kí n gbọ́ ẹ jẹ́ rí bẹ́ẹ̀ ṣe ń ṣe torí pé làbá àṣàbí rúkọ́ máa làmìyá kò ń fi ìṣeré kun kò sí láìfi níbi kéèyàn ò ṣe rúkìá láti fi bèrè ìwòsàn lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú májẹ̀mú ni o tí ó bá ti lẹ́bọ̀ nínú. jaabir kọ́lọ̀mbà ni yọ́nu sí i wọ́n sọ pé anabi sallallahu alayhi náà anabi ṣe mímọ ṣe rúkìá òṣèlè wọ fàjà alu amur ibn hazmin àwọn èèyàn amúrò ọmọ hazmi ní bàbá nàbí pé eré òjìṣẹ́ lọ́run edna wò ká ànàtì ìdànà rúkìá àní rúkìá kan èyí tá a máa ń ṣe ọlọ́run àti máa jí ọ jẹ́ mínàlá akọrọ́bì a máa fi dóòlà oró akéèké fẹ́ńdàkèké tọ́ba gẹ̀jẹ̀ tàbákà nígbà tí a bá ń tán wọ́n wá nantí a máa ń kéwọn wọ́n kà anabi gbọ́ fakọ́l anabi wa sọ pé má àrọ̀ bá a sàn ń wò rí aburú níbi ń tẹ́ ẹ̀ka yìí kò sí láì fi ń bẹ́ o mọ̀nísítà tó à ń yànfà àhọ́ o ẹ̀ ń bá láǹfààní láti ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ láti ṣe láǹfààní kan àbómi fàlìyànfà kò yàrí pé ò ń ṣe ní àǹfààní náà. àdìfì yìí ń làwọn àáfàá wa ò ní bójú wò tí a fi sọ wípé táwọn kan náà ti sọ pé kò dáa kéèyàn ó ṣe rókíà táwọn ìsọ̀rí mi ti sọ pé kò sí ní tó burú láti ṣe rókíà àwọn tí a sọ pé kò dáa kéèyàn ó ṣe àwọn àdéhùn tó sọ pé èèwọ̀ ni òun làwọn oníyàmú fi ṣèkẹ́wọ́ àwọn tí sọ pé tọ́ àwọn wo àwọn àhàdéf ètò dá lórí wípé kò sí ní tó burú kò sí láì fi níbi ká ṣe rókíà ètò wa tẹ̀wọ̀n jùlọ níbi ọ̀rọ̀ àwọn onímọ̀ tí a ń sọ ò ní wípé ká sọ pé kò sí ní tó burú níbi kéèyàn ò ṣe rókíà ṣùgbọ́n pẹ̀lú àwọn májẹ̀mú bíi mẹ́ta kan ni. bàbá ibn hajar kọ́lọ̀ ń kọ́ bá nìkẹ́ wọn wọn ni ajma al-ulama ala jawaz ar-ruqa inda ijtima'i thalathati shurut àwọn onímọ̀ wọn ni kò sí ní tó burú wọn lọ lẹ́tọ̀ọ́ láti ṣe rókíà láti fi béèrè fún ìwòsàn lọ́dọ̀ Ọlọ́hun bá tààlà tabari àwọn májẹ̀mú mẹ́ta tí ń bọ̀ yìí lára rúkìá náà májẹ̀mú aláwọ̀kọ́ antakuna bi kalami lahi ta'ala awo bi asma'ihi wa sifatihi rúkìá tábàṣe kó jẹ́ pé ó kọ́ lọ́wọ́ bá ta'ala ńlá dá níbẹ̀ yẹn ni pé rúkìá tó bá ṣe pé ó kọ́ lọ́wọ́ là dá ọ̀rọ̀ ọlọ́run kúránì làbá lò tàbí kan náà àwọn ọkọ̀ ọlọ́run àbí kan àwọn àròyìn ọlọ́run ńlá lò tá a fi ṣe rúkìá kò sí ní tó burú májàmálá ọkọ̀ náà májàmá ẹlẹ́ẹ̀kejì àǹtakùnà bìlẹ̀sánì làrọ̀bí yìí gbólóhùn tá a bá fi ṣe rókìá wọ́n jẹ́ pé gbólóhùn lárúbáwá ńlá lò tàbí bìmọ̀ yọ̀ọ̀n rọ́ọ̀fù màánà òmì ńgọ́ èrè yìí tí ìbá sí lárúbáwá ńlá fẹ́ fi ṣe rókìá ajibikọ jẹ́ pé ntáwọn èèyàn ọmọ ìtumọ̀ rẹ̀ kó má bàa lẹ́bọ nínú. ẹlẹ́ẹ̀kẹta náà májàmú yìí à ń yà àtẹ́kẹ̀dá ànàrókìá tà látò àfẹ́rúbìdà àtìyà wọ́tọ́ fẹ́ ṣe rókìá má gbára lé o má gbójúlé pé àfàìká rúkìá nìkan so rúkìá nìkan má lérò pé ó lè dá ṣiṣẹ́ fúnra rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òní rúkìá òní yóò fi ṣe iṣẹ́ afáwa rọ̀bìnrin kọlọ̀mbà nìkẹ́ wọn wọn ni sàálùtò Ṣàfi'í ya àni rúkìá wọn làwọn béèrè lọ́dọ̀ ìmáàmù Ṣàfi'í nípa rúkìá fakọ́l lábàásà àyọ̀rọ̀kọ́ bìkítàbílà bàbá ní kò sí ní tó burú kéèyàn ó ṣe rúkìá pẹ̀lú tíra ọlọ́run ìyẹn alukur'an wa man yu'rafu min dhikrillah àbí àwọn tíyàn bá mọ̀ nínú àwọn gbólóhùn èyí tíyàn fi máa ń ṣe ìrántí ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ar-ruqyatul manhiju anha hiya al-mustamilatu ala al-kufri wa shirki kò sí ní tó burú kátà òdá kò sí ní tó burú kájẹnu wújẹ wújẹ lópin ìgbà tí ó ti ní ẹbọ àbí kèfèrí nínú yẹn ni pé gbogbo gbólóhùn èyí tá a bá pè jáde lẹ́nu tó bá ti lè lẹ́bọ nínú àbí kúfúrù ọ̀nbẹ̀ǹbẹ̀ irú àwọn gbólóhùn báwọn àlẹ́tọ̀ láti fi ṣe rókíà sọ irú eléyìí ọ̀fọ̀nu ògèdènu àyájọ́nu èèyàn lẹ́tọ̀ láti lò ó. afáwa albagawi kọ́lọ́nkọ́ba nìkẹ́ bàbá wọ́n ní wàlìmọ̀nì híyù àníyá mìíràn rókọ̀ọ́ èyí tó jẹ́ wọ̀ níbi rúkìá èyí tá a máa ń ṣe onímọ̀kánà fi ṣeré kan ètí ẹ̀bọ tí bá ń bẹ nínú rẹ̀ àwòkánà bí díkìrì yìí àwòkánà yóò dùkàrò mọ́rọ̀dàtò ṣèyàtìm wọ̀mọ̀kánà mìnìhà bìgẹ́rì lẹ́sàn-án làárọ̀ ó lè tó bá ṣe wípé wọ́n ń dákọ̀ àǹjànú kan àbómi nínú rẹ̀ irun malẹ̀ kan ní ìwìn kan ìní ń dákọ̀ nínú rẹ̀ ní ìrẹ̀lẹ́yìn lára tí wọ́n ṣe léèwọ̀ tí mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn lò ní. bákan náà èyí tó bá ṣe pé èdè tí a ń lò ń bẹ̀ kì í ṣe èdè lárúbáwá wọn ò sì mọ ìtumọ̀ tí a gbà lérò pẹ̀lú àwọn gbólóhùn ntí òníjọ́ lẹ́tọ̀ ni pé làálàá òyàdàkọ́lò sẹ́hẹ̀rọ́n ó yẹ kọjá pé oògùn bẹ́ẹ̀nbẹ́ ó yẹ kọjá pé idán bẹ́ẹ̀nbẹ́ tàbí kúfúrù àìgbọ́lọ́wọ́n bá gbọ́ ó lè wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò bá jẹ́ pé Quran ni a bá lò àbókọ́ ọlọ́run fainahu mustahabun irú àwọn rúkìá báwọn kò sí ní tó burú láti lò ó ń dáa láti lò ní tiẹ̀ yẹn ni pé ọ̀rọ̀ nípa rúkìá nu kò sí ní tó burú láti ṣe rúkìá láti béèrè lọ́dọ̀ Ọlọ́run bá kó ṣe ìwòsàn fún wa lórí àmódìkan àbómi léyìí tí ọba ń bá ní fínra lágọ̀ ara ẹ wáyé lórí tẹ̀mí mà ká so nǹkan mọ́rùn ká pò nǹkan kan àti nǹkan kan ká pò pọ̀ káwọn ká so pọ̀ ní bíbá ká wá fi sọ́mọ lọ́rùn eléyìí èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam ò gbọ́dọ̀ lo gbẹ́kúdè ò gbọ́dọ̀ lo ìfúnpá ò gbọ́dọ̀ lo olóńdè gbogbo ò gbọ́dọ̀ gbalábà ń sígbà àyà rẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá ṣíríkù ni nínú ṣẹ̀ríà Islam ẹ dákun ẹ jẹ́ á jìnnà sí kọ́lọ́mù bàtà ńlá kọ́lá wa. tọ́yìb sí ogun tá a bá so márùn-ún sí náà lè wọ̀ sí gbogbo ń tá a bá so mọ́lé ṣe náà lè wọ̀ tí yẹn bá mú àyà kùránì nìkan ṣoṣo tí yẹn bá hàn sínú tákàdá tí yẹn bá hàn sínú ewé tí yẹn wá yí tí yẹn pépà òwú funfun òwú dúdú tí yẹn fi sopọ̀ mọ̀ra wọn tí yẹn fi lọ tí yẹn wá gbé kọ́ ọmọ lọ́rùn àbí yẹn gbé kọ́ sínú ilé kí n dájú eléyìn náà ọ̀rọ̀ méjì làwọn afáà sọ nípa eléyìí àwọn kan sọ pé yàjú sùtàn àlíkò tàmáyìmì lẹ́tìmínà alukur'an wa asma'ilayi àyìnà àfa àti àṣọ wípé táìpé ń tá a gbé kọ́mọ lọ́rùn àbí ìtawà gangan tá a gbé kọ́rùn ọwọ́ àyànú alukurani nìkan sọ òní akọ tí a dì tí a wá gbé kọ́yàn lọ́rùn ó kọ ọlọ́run tàbí kurani àbáwọn ròyìn ọlọ́run wọn ni kò sí ní tó burú èèyàn lè gbé e kọ́rùn lára àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí ńlá rí imáàmù ahmadu kọ́lọ́nkọ́ba nìkẹ́ wọn nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ kan wọ́n gba ọ̀rọ̀ yìí náà wá látàlùmọ́ aisha kọlọba ní yọnu sí abu jaafar alibakir bákan náà wọ́n tún gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ abdullahi ibn amur ibn as so kọlọ̀nkọba ní yọnu sáwọn sàbí níbẹ̀ àwọn afa kọlọ̀nba nìkẹ́ wọn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé láyà jùsùn dálíkà kò tiẹ̀ lẹ́tọ̀ ní pẹ́ẹ́pẹ́ẹ́ ní àwọn tí a sọ báyìí lasiri abdullahi ibn masoud kọlọ̀nkọba ní yọnu sí i bàbá wa hudhaifa ìkànnì àwọn sàbí láàrin ní ọ̀rọ̀ tó náà sọ ọjọ́ ma irú eléyìí ọ̀rọ̀ yìí wọ́n tún gbàgbà wá rẹ̀ wá látọ̀dọ̀ Imam Ahmadu kọ́lọ̀nkọ́ba ní ìkẹ́ wọn kódà àwọn tí wọ́n pọ̀ jù nínú àwọn tí wọ́n jẹ́ Hanabila àwọn ọmọlẹ́yìn Imam Ahmad ibn Hanbal ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí pé yálà ọ̀rọ̀ Ọlọ́run ni o àbí kìí sọ̀rọ̀ Ọlọ́run wọn ni kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ pínpín kódà ti dórí Kùránì ìyẹn gbọ́dọ̀ hàn sínú ewé sínú tákàdá kí wọ́n á fi ọmọ lọ́rùn ẹ̀rí táwọn tí wọ́n sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí tí wọ́n mú wá ìkíní bẹ̀ ni ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ pé man ta'allaqa tamimatan fala atamma Allahu la ẹni yòówù tó bá so gbẹ́kúdè tó bá so márùn ẹni yòówù tó bá lo ìfúnpá àbólóńdè àbógbé ọlọ́bàrún sígbà àyà kọ́ọ̀rì ó lè yanjú kó lè pé fala atamma Allahu lahu ọlọ́run bò ní pẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ kò ní yanjú yóò máa dojúrú ni Abu Dawud lọ́gbà àdéfì inú súnánù Adi àdìfí mi ti a tún lọ Imam Ahmad ní agba ní musnadu àti Abu Dawud kọ́lọ̀ nǹkan bá ní kí àwọn méjì inna rúkọ wàtàmáyìm wàtíwàlà shirikun, òjíṣẹ́ láwọn bá sọ pé rókíà ètí èsè alukurani ni a lò tí a fi ṣe tàbí ọ̀rọ̀ ọlọ́run tàbí kan náà ó kọ ọlọ́run àbítẹ́dẹ̀ rẹ̀ tí èsè èdè lárúbáwá èdè àǹjẹ̀mí tó ń ṣe pé àwọn gbólóhùn kúfùrù ọ̀nbẹ̀ńbẹ̀ irú rókíà báwọn wàtàmáìm àti gbẹ́kúdè àtògùn fẹ́ràn èyí tó bí máa ń ṣe sọ́kọ àbí ìtọ́kọ máa ń ṣe síyàwó ṣerékùn ànábì sọ pé ẹbọ ni lára àwọn èrì tí wọ́n lò àdìs tẹ́ǹgbà lọ́tọ̀dọ̀ abubashir al-ansori kọlọ̀mbà ni yọnu sí i anáwòká ni màá rọ̀sọ́ọ́dì láàfin ìbáàdì asfari ó lóun bẹ pẹ̀lú òjìṣẹ́ lọ́wọ́ níbi apá kan náà wọn ìrìn àjò èyí rìn ànábì wọn rìn ẹnìkan pé ẹ gbọ́dọ̀ sẹ́ǹkankan kù ní iṣan tàbí bíi gbẹ́kúdè tí a máa ń so mọ́ra kùn mí lọ́rùn ẹ gbọ́dọ̀ sẹ́ka kù lẹ́yìn lọ́rùn rẹ̀ àfi ká yàrá pé ẹ jádànù àdìfẹ́ Imam Bukhari àti Muslim ni wọ́n gba àdìfẹ́ wá. àwọn tí wọ́n á sọ pé ọlẹ́tọ̀ọ́ pé kò sí ní tó burú tó bá jẹ́ pé àyà nù Kùránì nìkan ni àwọn ẹ̀rí táwọn tí wọ́n sọ pé kọ̀lẹ́tọ̀ àwọn ẹ̀rí tí wọ́n lòun àwọn gbé sórí pé àná àyòhóná alàtàmáyémọ̀lẹ́tì fi kìí ṣe gbogbo gbẹ́kúdé lànàbí ń bá wí ń bẹ̀ gbẹ́kúdé tó bá ṣe pé ẹbọ bá ń bẹ́ ń bẹ̀ lànàbí ńlọgbà lérò ní ìwòye sí àwọn ẹ̀rí etí gòkèní àti kejì tí a mú wa ètò tẹ̀wọ̀n jù wallahu ta'ala alam ní ká sọ wípé ọ̀rọ̀ táwọn gòkèjì tí a sọ ni pé kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ rárá yálà kùránì ni àbí kìí ṣe kùránì èèyàn gbọ́dọ̀ dín nǹkan kan ní tíra kéèyàn wá gbé kọ́rùn ẹ́ torí kójúkójú kọ́ńbà wòyàn àbí kọ́ńbà wò ọmọ àbí káwọn olè ká má bàa wọ ilé torí àwọn ẹ̀rí tí ń bọ̀ yìí ìkíní ọ̀mọ́mù náà yìí àwọn ẹ̀rí táwọn ìsọ̀rí kejì tí wọ́n lòun àwọn àdìfín àdìsí kọ́ ọ̀tá ni àárí ẹ̀rí kankan tí ó sẹ̀sà tí ó ṣe àyàfi ìdí kan nínú ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé sádàn lè bẹ̀rẹ̀ à kálíbà dí ọ̀nà má àwọn èèyàn torí pé tá a bá sọ pọ́ lẹ́tọ̀ọ́ kéèyàn ó di kùránì ní tí wọ́n ó di yóò tún kọjá kùránì o gbogbo ntọ́nà ọba ọ̀fẹ́ pátá iná wọn ó tún padà dé ẹlẹ́ẹ̀kẹta ni wípé ẹ ń bá so kùránì márùn àyànà kùránì irú ẹni báwọn kò sí èméjì nípa wípé ọ̀rọ̀ ọlọ́run kò tóbi mọ́ lójú rẹ̀ nu yóò yẹpẹrẹ torí pé tí bá ń lọ sílé ẹ̀gbin yóò tún gbé kọ́rùn kùránì yìí sì ṣe nǹkan tá a máa ń ṣe báwọn ọ̀rọ̀ ọlọ́run ọba mi ni ọ̀rọ̀ tó lápọ̀nlé òní àlùkùránì ńlọ́jẹ́ sá lè gbowó lórí rúkìá sá mú wá so kó tó di pa lọ síbi eléyìí ẹ jẹ́ á gbọ́ díẹ̀ nínú àwọn rúkìá èyí tá a lè ṣe láti lè fi bá béèrè ìwòsàn lọ́dọ̀ Ọlọ́hun bá subhanahu wa ta'ala lára àwọn rúkìá èyí tá a lè ṣe láti fi béèrè ìwòsàn tàbí èyí tá a lè lò láwọn àyè kọ̀ọ̀kan ìkíní ọmọ tí bá máa ń pariwo àbẹ láti lè bá a fi dènà kójúkójú kọ́mọ wù ọmọ wa hadith tí wọ́n gbà látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n bẹ́ẹ̀ ní sunanu Abu Dawud kò sí ní tó burú a lè lò ó láti lè bá fi béèrè ìṣọ́ àtààbò lọ́dọ̀ Ọlọ́run lórí àwọn ọmọ wa gbólóhùn táwí náà ni pé u'idhuka bi kalimati llahi taama min kulli shaytanin wahama wa min kulli aynin laama gbólóhùn yìí ó púpọ̀ láti máa wí pẹ̀lú ògo Ọlọ́run bí ti wí fáwọn ọmọ àbáwọn náà ti mọ̀rọ̀ sọ à ń wí àwọn náà ń wí táyọ̀pá ń wí àwọn náà ń wí ni àwọn dòbí kalimati láàyè tààmà min kulli shaytanin wàhámà wà min kulli aynin láàmà ìláwì ẹ̀jẹ̀ máa wílẹ̀ kà sí àwọn dòbí kalimati láàyè tààmà min kulli shaytanin wàhámà wà min kulli aynin ẹni tí àkekè tó bá gé jẹ àbíjò ńlọ tiẹ̀ sọ irú ẹni báwọn lára àwọn gbólóhùn tó lè wí láti lè bá a fi dènà rẹ̀ ní a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq sábẹ́ kan ńlọ kí gbàjarè wá sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam pé ilé òjíṣẹ́ lọ́n akéèké ọmọ tàmí anábì ni a ìwọ lọ fà ó. táyì pé ńgbà tó di ọwọ́ ọ̀rọ̀ lẹ́ gbólóhùn yìí ó wí pé a'udhu bi kalimati llahi tammati Akeke àbíjò kìbá ti ta ọ́ lára ń tá a tún lè lò fẹ́ǹtì àkekèé àbítẹ́jò tó bá sán jẹ oníka sọ pé oníka lo suratul Fatiha ẹgbẹ́ báwọn sọ̀hábà báwọn náà bí wọ́n ṣe lò ó tọ́lọ́n sì ní kí kọjá wọn yẹn fún olórí ìletò kan tí àkekèé àbíjò tó bù jẹ débi pé ọlọ́run ló lo àwọn sàábé tí ò jẹ́ kóró òjò tàbúrò àkekèé hàn tí ò jẹ́ kọ́ pa á lára àwọn gbólóhùn tá a láti lè bá fi béèrè ìwòsàn fẹ́ntara rẹ̀ ọ̀yá ó ní ká ṣe gbólóhùn tí ń bọ̀ yìí lẹ́ẹ̀mejì as'alullahi al-azim rabbal arshil azim an yashfiyaka èyí ò wí bá ń lẹ́ẹ̀mejì as'alullahi al-azim rabbal arshil azim an yashfiyaka ẹ̀ẹ̀mejì lèyìn ò wí gbólóhùn nínú hadith ojúṣe aláwọ̀ bá sallallahu alaihi wasallam sọ pé man ẹni yóò tó bá lọ ṣe àbẹ̀wò ntara rẹ̀ ọ̀yá tẹ́ńpẹ́ ntara rẹ̀ ọ̀yá wọn àsìkò tí ó jáde láyé kò tí ì tó nígbà wàá dọ̀dọ̀ rẹ̀ fakọ́ọ̀lá ìndà òsábà marot ọwọ́ gbólóhùn tí ń bọ̀ yìí lọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀méje irú ẹni báwọn èyàn ò ní í ṣe àdúrà wọn kéèyàn wí lẹ́ẹ̀méje ilà fáwọlọ́ azawajal Imam Tirmidhi ńlọgba hadithi ńlọgba wa bákan náà gbólóhùn tá a lè lò láti fi béèrè ìwòsàn fẹ́ntara rẹ̀ ọ̀yá òun lè tí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam tí sábà máa ń lò tí aláàárẹ̀ kan tó bá wá bá tí wọ́n gbé wá bá nàbí àbánibí gan ló tiẹ̀ lọ ṣe àbẹ̀wò aláàárẹ̀ náà kí ni gbólóhùn náà ni pé adhibil ba'sa rabban nasi washfi anta shafi la shifa shifaan la yugadiru saqama gbólóhùn yẹn náà dáa láti wí fẹ́ntara rẹ̀ ọ̀yá pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run àlàáfíà yóò padà sí i lára. adhihibil ba'asa rabban nasi washfi anta shafi la shifaa illa shifaauka. bóyá orí kan ẹni tí ẹ̀ ń fọ́ọ̀yàn lápèjúwe àbí ara kan ní ń ròyàn àbí ara ọ̀sán táàyàn ni gbólóhùn ń bọ̀ yìí èèyàn lè wí wọ́n gbà látọ̀dọ̀ Usman ibn abilas ibn abilas asakọ́fí wọ́n ní arákùnrin yìí ṣáka ila rasulillahi sallallahu alaihi wasallam wọ́jà ń bèjì sàdé ara ń ro ọwọ́ àlọ́ bójú sẹ́lọ́n pẹ́tọ́ ìrè òjì sẹ́lọ́n ara yìí mà romi ń ni kò máa yé mi látìgbà tí mo ti ṣe ìsìláàmù lára ìtì máa ń ro mí rasul sallallahu alaihi wasallam lahu ànábì wa sọ fún sàbẹ̀yàn wípé dọ́ ayádàka alálẹ̀dì tààlàm jásádákà èyí tí ń rọ ọgọgàn bíi tára ti ń rọrùn gbọ́ wọlé gbólóhùn tí ń bọ̀ yìí wàá máa sọ pé bísímìláì ṣe lẹ́ẹ̀mẹ́ta bísímìlá bísímìlá bísímìláì wàá gbólóhùn tí ń bọ̀ yìí lẹ́ẹ̀mejì pé a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa hadir a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa hadir so sàbẹ̀yẹ̀ wí ọlọ́run sì fún ní àlàáfíà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọn wà lálàáfíà ọlọ́mọba ní ṣe ìwòsàn tó péye fún wọn wúgẹ́ wúgẹ́ ara ẹnì kọ̀ọ̀kan náà àlàáfíà tó péye ọlọ́mfẹ̀tà wa lọ́rẹ̀ o níjókòó mi lágbára lọ́n tààtù máa pàdé subhanakallahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.